an fi ka rọ̀dánà àtúwáǹkà ẹ̀rọ̀dẹ́ ìgbàkan mau apáńkà wọn ọlọ́run àti gbẹ́fọ́ ọlọ́run ti àsìkò rọ̀dánà lásìkò orí lápúwa tí a ń jẹ́ orí orí ti ń bẹ̀ tàbí ìwà gba ogun fún ogun ìwà gba agbára fún agbára àdán orí ìṣe nílẹ̀. Àfikẹ́kọ̀ọ́ àwọn ìlàjì àná. Àfikẹ́lẹ́ ìjẹta. Àfikẹ́lẹ́ òní ọ̀pọ̀ ọlọ́pọ̀ ìpàdé wa. Ọlọ́pọ̀ ìjọba àti sàádà ní ìṣẹ́lọ́wọ́dì àkókò yàrá. Gbogbo ilé ilé fún ládàáwà àti ogun wa. Àbí ìtìláwà jẹ́ ilẹ̀ tí wọ́n máa àtúwálẹ̀ rọ́ọ̀dún pàṣẹ́sì wá gbọ́rọ̀ náà bá ń tẹ̀sí òkú òyì ọba àlejò ọlátó ni wá ó tún ju wá báwọ̀dù fún àmàlẹ́kà ẹgbẹ́ ẹni wọn ní gbọ́dọ̀ ni àwọn eléyìí máa ń gbọ́dọ̀ ni. Bàbá mi ní ẹ̀mà tó ń tẹ̀lé yìí. Àwọn kan ní ẹ̀mà máa wẹ̀ ní oṣù ẹ̀kọ́ ọkùnrin. Àwọn tèmi yìí tí wọ́n náà ìjẹ́kùn náà lẹ́bí ìjú ọ̀rẹ́ wọ́n tẹ̀lé pẹ́sà tí a bá rẹ́kù àbí tí a bá gbogbo wọn rẹ́kù nígbà wọ́n tó wá rẹ̀ àwọn tẹ̀lé àwọn èèyàn kàràbá lè lábẹ́ ti bẹ àwọn tí wọ́n jọ rẹ̀ ní àríwá Ẹ̀dá kan jẹ́ ọjọ́ rẹ̀, ìjọ ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ìgbìmọ̀ náà. Àwọn náà, àwọn náà wọ́n jọ àwọn náà. Kí wọ́n lọ sí bẹ̀rẹ̀ lọ sí bẹ̀rẹ̀. Ọjọ́ àwọn àwọn ọlọ́pẹ́. Kọ́lọ́ jà lọ́pẹ́ jà lọ́pẹ́. Ẹ máa wọ ibi ó léwu sílẹ̀ ọ̀. Ọ̀gá náà nà tó pàdé ìwé ẹ̀ o bí a ti ń dájọ́ ọ̀lẹ̀ yẹn tí wọ́n bá dájọ́ ọ̀lẹ̀ báwù lọ́wọ́ á fi lébi àwọn ọ̀la àti àná ti lè bá ní àrò ẹ̀ pé tí a bá ó tù ní ká tó máa rò ẹ̀ pé ní wọ́n lè jẹ́ pé olórí ẹ̀sìn wa ló kéde la tó máa rò ẹ̀ ọwọ́ àná ti lébi ewu ọjọ́ ìwà náà. Wọ́n sì láàrẹ̀ ọ̀gbẹ́ tí ó yẹ ọ̀rọ̀. Àwọn ti ṣe é tí wọ́n ní. Àwọn èèyàn gan atẹ̀lé pé láti ní ìjọ pé ìgbàkẹ́rẹ́ lọ́dọ̀ láwọ́ tù. Kí a bá ti orí máa fi kéde orílẹ̀ tó dáwẹ̀ láwọn ẹ̀fẹ́ tí wọ́n máa lọ fún wọn náà lẹ̀ fún àwọn kún ìgbà náà lẹ̀. Tó bá lọ ṣe lè dé àwọn táàkì lọ́sọ̀ bá rẹ̀ lọ́sọ́dá ọjọ́ ara wọn ti di ìjọba náà. Wọ́n láwẹ̀. Wọ́n ní o. ẹ̀wọ́n tó ti jẹ̀wọ́ lẹ́sẹ̀kẹ̀rẹ̀ ọjọ́ kan náà náà lájọ lọ máa rẹ̀ sí o àmọ́kànlẹ̀ ti dùn pé káńtẹ̀ yí ọ̀rọ̀ ànábì iná náà ni wọ́n kà sí o wọ́n kà kàn ní ni o. ti náà ẹ̀nà lórí ẹ̀ Ọjọ́ ìjọ ìrìnà ọjọ́ àti láàrín ẹ̀wọ́n ti apẹ́ lọ́nà ọpọ̀ lọ́bẹ̀ẹ̀ta tó dáwẹ̀ náà mọ́. Àti pé ó jẹ́ ẹ̀yẹ fún àpẹ̀lá àti ìlọ́ ọ̀rọ̀. Àti ọ̀yẹ fún ọ̀bẹ̀ kan bá ọ̀rìn láyé ìdìbò ọjọ́ àti pálọ́mù. Lọ́jọ́ ìjọ ìrìnà ọjọ́ àti láàrín ìtàlẹ́yẹ tí a mọ̀ ní pé ọlọ́run ti yẹ wípé ẹ̀dá sọ̀rọ̀ ní ti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí nígbà táwọn kan ọ̀rá rí ewé lé ìṣẹ́ pé ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àwọn àgbàlagbà wọ́n ní iṣẹ́ iṣẹ́ oúnjẹ nìkan láti ẹ máa ń ṣe sí èkú Adé òṣìṣẹ́ kó fẹ́ra lọ, adé òṣìṣẹ́ kó fi kọ́lé, adé òṣìṣẹ́ kó fi ṣiṣẹ́ ẹ̀tọ̀ lálẹ̀, kó tó bá tọ̀dá wọ̀ ní ibi wàhálà tó kù jẹ lọ́la, inú rẹ̀ tó ní adé òṣìṣẹ́. Àbà, kí èmi wọ́jọ́ ayé ti rẹ́ olúṣọ̀ ọ̀dánà, ọmọ lè fi àsìkò gánlẹ̀ lọ́gọ́rọ̀ lọ́wọ́ láti fi dé ìkọ́. Fọ́nà ẹ̀fọ́ ya fọ́ ma, àti àtìmátíkà àwọn ẹgbẹ́ ìwà ọ̀. Gbogbo ẹgbẹ́ pé ẹ̀yẹ ẹ̀bò tẹ́ẹ̀kẹ́ ti jẹ́ ọlọ́run ọmọ nítumọ̀. Nítorí pé kò sí ṣe fún àbá kan márùkù tó nínú mímọ̀ kọ́ wá dájú kò lọ́sàn án kan báyìí láì tẹ́sí kankan wájú ẹ̀ kó sì máa ka ọ̀rọ̀ kó sì máa gbọ́ ọ̀rọ̀ dáìsí kankan gbọ́ káyọ̀ ọ̀gá ọ̀gá ó ti máa lọ́wọ́ àpapẹ̀ pé kí ní tẹ́lẹ̀ ó ẹ̀yìn náà ni ẹ̀ ń kó lọ́rọ̀ ọ̀dọ́ gbogbo orílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí gbogbo ẹ̀tẹ́ ra iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ní abẹ́nú àti níta ní abẹ́nú àti níta tí ọlọ́run fi ń lọ́wọ́ láti ṣe agbára dé ní lábẹ́ ìpẹ́ ìdájà sí i akínú kata gbọ́ nù mọ́tò àwọn òwò wọn bá lù wá pé àyíká àmà àlèkà góòtù lò káwọn lọ yìí la ọ̀nà náà táwọn fi ń bọ̀ láti àdàbí táwọn ilé tàbẹ́ ní ní àkàgóòtù kankan àwọn akọjá àyànà gẹ́gẹ́ gẹ́gẹ́ bí góòtù fẹ́ wà wọ́n fi bọ́ ẹsẹ̀kẹsẹ̀ ọ̀nàdẹ̀ kílíà gbogbo ọ̀nà ọjọ́ náà rí pàtàkì kílíà ìbámu náà. Àwọn fi ohun èyí ọjọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbùn kan náà tó wá bá wa lé lẹ́yìn àwọn ẹ̀rọ tí wọ́n fẹ́ kàmà dáàbò àwọn àfẹ́fẹ́ pé ọba àdìjọ láti kí ni wọ́n wá bá wa bí wọ́n ní máa wá bá wa lọ́rọ̀ ẹ̀mú àwọn ẹ̀rọ náà wọ́n tún tún wòye ẹ̀mí ìwòye ẹ̀mí ìyàtìjọ pọ̀tún náà ìyàtọ̀ pọ̀tún láyé wọ́n wá bá wa lórí ọ̀rọ̀ àdámọ̀ ayé ẹ̀kọ́ là ń sọ lọ́wọ́ là ń bẹ lọ́rùn lọ́wọ́ orí ẹ̀yàn bá wà. Ní bá ń sọ̀rọ̀ ọlọ́run, ẹ̀rù jẹ́ ọ̀sọ̀ ọ̀rọ̀ ọlọ́run di pípọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀rù yóò bá sọ́rọ̀ tòótọ́. Àmọ́ wọ́n ní àwọn ọ̀fẹ́ náà, àwọn ọ̀fẹ́ tí wọ́n máa rí ẹni ń sọ̀rọ̀ ọlọ́run kọ́ máa dùn owó ẹ̀rọ jù. Lọ́dọọdún làwọn wá máa ń ṣe ètò báwọn. Ní àwọn mọ́tò bá jẹ́ kọ́lọ́ díẹ̀ lọ́dún èkó kí òmìnirú gbẹ́ yọ́dẹ̀. Ọ̀bàdìjọ́lá kọ́lá tó lọ́lọ́run, òun lọ́lọ́run tí í máa tẹ̀sán ìlú láti bá pè. Wọ́n tẹ̀sán fún ẹwọ́ lọ́nà Wọ́n tún bá bọ̀ dé lánàá, nígbò fún ọjà àti ẹ̀tajà nígbò fún ọjà tó bá láti záyà mọ́tò wà fẹ́lẹ̀ ìbò ọ̀gbẹ̀rún tọ́lá fẹ́ bọ́ ọjọ́ láti ẹ̀rẹ̀ náà láti èkó ọlẹ̀ wà owó mi ìbí wá sí bàtà bàtà ẹ̀mọ̀ ọlọ́wọ́ àbúwá ìrìn àjò lọ́pù ọlọ́pù orin bí orin lọ́pù lọ́pù lọ́pù àti ìbẹ̀rẹ̀ náà àwọn ọ̀pọ̀ lójijì lóyẹ̀ àmá ní yárayára ní àdúrà yàjóyàjó ẹ̀rú náà má pa mọ́ wa lọ́wọ́ má tẹ̀dá orí rẹ̀ tó ti tó dé wọ́n náà pé kankan dáàbà ní ọdún ìṣọ́rìn ọ̀nà ọ̀nà ìmọ̀ ìtọ́jú ìṣọ́rìn mọ̀tọ́ tàbí abẹ́ wọ lọ́dún ìṣe inú ọkọ̀ ní àjàdúgbò ní amọ̀tímọ̀ ọ̀rọ̀ nígbà bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ náà jàmá ẹ bá pé kẹ̀kẹ́ ń jáde ọlọ́run lára ẹni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fún. Kọ̀jọ́dá gbogbo ẹni tí ọlọ́run lábẹ́nu níta àlùfẹ́ká ló lẹ́nu Nítorí pé àwọn ilé ìmọ̀ ohun nílẹ̀ wà láyé àrùmọ̀. Ọlọ́run ló bẹ̀rẹ̀ lọ́dọ̀ lé ìwọ̀ ọwọ́ àfikún náà nìyẹn lówó kí kálukú náà wá ní ìdí. Báni ti di wọn náà pọ̀. Ìbẹ̀rẹ̀ mọ̀ gbọ́ ọ̀rọ̀ àti ọdún ní iṣẹ́ ọmọ ọ̀dọ̀ fún mi tó wà ní ìlú òròdè wà náà. Lọ́dọ̀ ló wà, ìfihàn tẹ̀ fún mi pé ó gbé àwọn nǹkan náà tẹ́ àmọ́ àtòrò gbé àwọn tí káwọn ọmọ yìí níbàdí pé ẹ̀fọ́ pé ìjọba ìfọ́ bàbá ìjọba ìfọ́ bàbá ni a máa ń fóònù láti pé à o máa ń gẹ̀gẹ́ ní ilé ẹgbẹ́jọ́ kó yẹ àti ilé ẹjọ́ kẹwàá ní bẹ́ẹ̀ ní ìgbé wọn rẹ̀ tó ń tẹ́tì náà ní láìpẹ́ náà nìyẹn àwọn ẹgbẹ́ ọlọ́gbẹ́ náà ní lóyún à ẹ̀ ẹ̀ lọ́gbọ́ òun wọn wò náà máa lọ́kọ́ yìí ìjọba yẹ kó náà lẹ́mọ̀ bọ́ láti gbogbo ìlú wàdà tó wọn ó kù náà wá gbé fóònù lọ ibẹ̀ yẹn òsì jáde lọ́rẹ̀ òun náà ní láìpẹ́ láti kẹ́ Ìjọba tó wájú kẹta ìsìn gbogbo ẹ̀dùn bẹ́ẹ̀ ní tòun ọ̀. Wọ́n rà wọ́n àná ní àkọ́wà ní ọwọ́ àwọn ẹ̀rù náà bá nìyà lọ́wọ́. Bàbá rẹ̀ tó fi rán náà bá nìyà wọn tí máa gbé ẹni ọ̀dá lọ́gbà rí tó bá rúdó ẹ́ tó bá rúdó tó bá rúdó fún àpàṣẹ̀bù wá lórí ara wa lórí ọ̀rọ̀ wa lórí ayé wa lórí ọmọ lórí àyà lórí ọkọ lórí iṣẹ́ wa ọlọ́pàá tó wá nù wọ́n á kó lè ṣe bẹ́ẹ̀ olú bẹ́ẹ̀ orí ilé ìṣe tó láti bẹ́ẹ̀ wá. Wàlẹ́ wọn náà wọ́n rọ̀ tó wá àtà.

lórí bá a fẹ́ tara ọ̀rẹ́ nìkan lóore tiwa náà. Ó lé ó lè tara ọkọ rẹ lóore ó lè tara ìyàwó kejì ọkọ rẹ lóore ìyálé lè tara ìyàwó lóore ìyàwó lè tara ìyálé lóore. Bẹ́ẹ̀ bá ọlá ọlọ́run ní máa ṣe é pọ̀ ẹ̀dá látara orí ẹnì ẹ̀ ní dínà kẹ́nì wá kò yẹ mọ́ bẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ ní sẹ́sẹ̀ yọ ọkùnrin níbi ìdáhùn ń bẹ̀ ẹ̀yìn tó yìí gbé wá máa ń bẹ̀ ẹ̀ wá ń ro orí ń bẹ̀ gan-an mo wá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kẹta ẹ̀ wá rò pé bẹ́ẹ̀ sábà dé orí ní òbí kú wa ẹ̀ bọ̀rọ̀ náà ni o ẹ̀ ti ti sánà bẹ́ẹ̀ kẹta ọ̀sẹ̀ fún yín orí lọ́fẹ́ dé fún nìyẹn ẹ̀ ń bá ọjà nílé sẹ́ta ẹ̀yẹ̀ rò pé bẹ́ẹ̀ ẹ̀kẹ́ ẹmú náà lọ bí ó bá ti ìbéèrè jẹ mú lọ ẹpè gankọ máa pọ̀ bẹ́ẹ̀ bá ti pọ̀ tó lórí ọlọ́run ti pọ̀ tó fún yín ayé àìlọ́pọ̀ alẹ́kọ̀ọ́ yẹn máṣíṣà mẹ́nìkà o bàbá máṣíṣà mẹ́nìkà màmá olùdókòwò bẹ́ẹ̀ lọ́sìn àbá ìdí mẹ́nu olùdókòwò mìíràn tọ́lá ń so mọ́jẹ̀mú máa fún ẹ̀dá rẹ̀ ní ìpè kí n tó lè so ìfọ́ lára lágbájá ọmọ lágbájá ní ìdílé fọ́ bàbá mi sáà ní lágbájá ọmọ lágbájá yẹn oye òdìjẹ́ tiẹ̀ nìyẹn o nípa àti tó máa pé ara ẹ̀ ló dùn mí. Ayé yìí ní ìfarahàn. Ìyàwó olé mi bẹ́ẹ̀ tó lè pé òun àti ọmọ ẹ̀yẹ tó bí inú òsì wọn àbá kú sí kí ọkọ ìyàbẹ́ ọ̀bá ní obìnrin kejì kó bí máa pọ̀ tọ́lọ́ ti tó máa pé oore ìyá ń lè yà tó yà ọmọ rẹ̀ ìyàwó tí ọkọ ẹ̀ bá fẹ́ ara ọmọ tó bá bí lọ́nà òsì tó lè tẹ̀bá ń gbọ́ ìta ayé lórí àwọn èèyàn tí ń bẹ nínú ayé ẹ máa gbọ́ owó ẹ̀fẹ́ pé àwọn ọmọ àyàwó lọ́dọ̀ ọ̀sán sábà ti yíga ọmọ àyàdé ọkọ̀ dáadáa. irú dáadé bẹ́ẹ̀ tọ́ba àti ìyàwó lẹ́yìn. ẹ jẹ́ àgbàgbọ́ náà lágbàtẹ́bì lára wa lágbàgbọ́ náà lára èkejì wa lágbàgbọ́ náà láàrọ̀ rẹ wá ẹgbà fọlọ́ láàrọ̀ bá wá ẹgbà fọlọ́ pé ìtọ́nà bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ dà ìjẹ̀dọ̀ ìṣọwọ́ kọ̀ọ̀dìjọ́dá kọ̀ọ̀dìjọ́dá kóòtà ìdíkọ̀ àti ẹ̀wà ẹ máa gbọ́ tùmọ̀ àyà yìí o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم رسوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله فيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راجعون هم أقوم آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله Àwọn àjọba ló gbé pẹ̀, ẹ̀lọ́kùn tó lọ́pàá pẹ̀. Áyà tí ó wà tẹ̀lọ́rọ̀ ní èyí pẹ́. Wàláwó àdàhọ́ ọ̀dú. Wàláwó àdàhọ́ ọ̀dú máa àdàhọ́ ọ̀rọ̀ وقالوا حسبنا الله فينا الله من قبله إنا a máa lè yọ́nú sí ìtọ́lọ̀ fún wọn àtòjíṣẹ́ rẹ̀ ní ọkọ̀ ọkọ̀ pẹ̀lú ọ̀rẹ́ náà ẹ̀kà ìgbé tẹ̀lẹ̀ lọ́dún tẹ̀lẹ̀ ní ìrọ̀lú bọ́lọ̀ tí máa ń gbé nìyẹn ìtumọ̀ ọlọ́run lábẹ́ ìdá òṣùmá ọlọ́rànlóyé yọ máa mà bí i tẹ̀yìn kan máa tẹ̀yìn kan lọ lórí ìdẹ́kan náà ìdẹ́kan náà wọ́n jọ sí wọ́n jọ fún ọ bákan náà ni wọ́n jọ tà bákan náà ni á dẹ̀ máa jẹ́kẹ́ nìkan máa ń ṣe jẹ́ nìkan lọ èyí tí o bọ́ ọ̀pọ̀ yé nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yorùbá tó fi lọ́wọ́ máa ń jí lẹ́kọ̀ọ́ jábí ìyẹ̀dúró olóògùn káàkiri ní yorùbá yorùbá fi ṣe ẹ̀gbọ́n yìí nígbà pé wọ́n lè lo kádàrá àwọn. àjọ ọ̀pọ̀ ń jápé kádàrá ni àpòlùmọ́wọ́ ẹ̀dá kan kádàrá wà ní. wo àbá yìí ìyá yìí yé sọ pé lọ́sàn-án yìí kádàrá òṣèlú ẹ̀ tó fi ní ọ̀dọ́ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ bí mo ṣe wà yìí kára àti òjò ọ̀dọ́ ti ní lónìí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ti ẹ̀rọ òjò rẹ̀ ọ̀dọ́ àti ìjọba ti kára rẹ̀ dà náwó ti kára rẹ̀ wà mo jáde lọ. Nígbà àwọn ọmọdé wà lọ́wọ́ lọ́wọ́ lẹ́nìkan bá jí pé tó ń gbọ́dọ̀ ọmọdé wà. Ó ló ti máa ti lọ́wọ́ àti ti gbé wọn lọ. Ìjẹ́ kí wọn náà ò dáa wò lọ́dọ̀ ọmọdé ọwà. Lòwọ́ àmọdé ọwà. Kàmùkúnà Adébàsánà ẹgbẹ́ ìjẹ̀lú náà dọ́ta ọdún ọgọ́dọ̀ ti dákàrà lókè lọ́nà tí Adá máa dé padà. Àbílẹ̀ ń tẹ̀lé àrá ìná, àbẹ̀rẹ̀ pé báyà kájí mẹ́tò sí. Òṣìlọ́pàá lè kà òjò ọmọ lè kà lẹ́yìn ká máa ń tọ́ka nínú ayé wa ká bọ́mú tó kílọ́kà ká máa sìn kílọ́kà ká máa bẹ̀ kílọ́kà ká wá jájọ́ ọgbà jẹ́ kí àjọ́ ọgbà ká wá sí àti bẹ̀lọ́ ká wá wá ní yóò jì ọgbà ká tó bí ẹni tó fẹ́ dáná tó fẹ́ sẹ̀bà tó fẹ́ rọta àbọ̀ fẹ́ jẹ láìsì tó ní láìsì ẹ̀ ọ dẹ̀ ní ọbẹ̀ tí ó fi jẹ́ tó lè ṣe é jẹ jàmá láì wá lẹ́yìn gáàsì àti fẹ́ẹ̀kù àti àrò. Ṣẹ̀ṣẹ̀ àròkàn náà gbé àti ká fíìmì gáàsì wa nínú sìlẹ́ndà wa àbíkọ́gùndọ́n náà sí lọ bẹ́ẹ̀ lò tó pé ìní ìní ìní èlùbọ́ ìní ìsẹ̀fúdó bẹ́ẹ̀rù ìní àìsí òsì ìsọ́dí jíjẹ wà dẹ̀ wá àwọn ajẹ́kọ̀ọ́dé jẹ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n wà á kí ẹ̀dá rẹ̀ ó lè gbà yọ ọkọ̀ pàṣẹ lọ́rùn ọ̀gá mẹ́ta wá ṣe yìí. ẹ̀yin rò pé bẹ́ẹ̀ máa wá ṣe pé ìta wá ṣe ìtọ́ gbọ́dọ̀ náà ó sì lò ní ọ̀dọ́ mẹ́ta lọ. tọ́ọ̀bù kò lẹ̀ tó débi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ náà kọjá sílẹ̀ òkú. ṣẹ̀ṣẹ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan ni àwọn táwọn ń dòkó yìí. à ń dín lọ́kọ̀ọ̀kan ní máa ń kó ní máa ń kó láyé bí ní ló pín adẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ káhùn tààgbéra ńlẹ̀ yẹn tàbí ń bọ̀ yẹn tó fi pé tọ́nà wá kú jágbọ́ ọ̀pàdà wá ṣe yẹn àwa ní tẹ́wọ́tọ́nà ọ̀pọ̀nà wá mọ́jàwá lóhun láàbẹ̀ tẹ́bá sọ pé ní jẹ́ ọ̀pọ̀ tí wà náà tà kọ̀wọ́túwà náà owó kódà owó pọ̀ lẹ́jú pé ọkọ̀lé mú òtúyá òtúra mọ́tò pé bọ́lọ̀ àwọn ọ̀sán wà tọ́nà máa sọ pé irú wọn yẹ gbogbo tó fún wọn yẹ wọ́n sáwó kírẹ́tì yẹ owó yẹ. Àgbà fi yẹn bàbẹ̀lú ìyẹn ìjọ fi gbé nǹkan lọ, yóò kó jọba náà kò wá ní padà lẹ́yìn náà ni. Iná gbígbé tí ó jẹ́ Bísákùnà ti jẹ́ ilé ẹlòmí yẹn gbèdé jẹ́ ilé ẹlòmí náà. Yóò padà jẹ́ gbèdé tí wọ́n ní pé tó bá bá ilé ìjọ rẹ̀ dáhùn. Tó fẹ́ nígbà tí ọ̀nà ń fà ní kọjẹ́ kó nílẹ̀ náà kò jò nílẹ̀ wà máa mú bẹ̀ náà ti sọ̀rọ̀ àlàáfíà la gbé wá yìí àlàáfíà lè fọ̀ ká wá gbé wá sí i nígbà àtọ̀kọ́lọ̀ ni pé má gba àlàáfíà dára wa. wá náà lẹ̀ àwọn kò sí tọ́wọ́ ní àlàáfíà bóyá ìbàdí ti sáyé lómi ìgbà pẹ́ lọ jẹ̀mí lọ àwọn òbí wa ìtara àbíà ó dàbẹ́ kówó ní ọ̀bá sí kí máa ń àbíà nínú kí máa ń rẹ̀ ní pàdé látàrí ọ̀rọ̀ yóò lè sí wọ́n mú lọ́wọ́ pọ̀lú lónìí lẹ́bí ó tó lè sí àkọ́kọ́ sí ilé wa ọlọ́run owó wọn pàdé pàdé àbíà àwọn táwọn àjọ àlàáfíà tí wà ní mọ́bàlára wa kúrẹ́ bá àwọn ọlọ́run ọlọ́run wà lọ́wọ́ àwọn ọ̀dọ́. wọ́n wá ń dáwọ́ lọ́dún máa dáwọ́ lọ́rùn ọ̀rọ̀ sóòlù. ẹgbẹ́ wa yọ lọ sí pé ìlọ́run bá wọn náà orí ọlọ́run ni tí wọ́n lọ́rọ́ fi tí wọ́n ń gbà fọlọ́run èyí tí àná ti bá wọn náà ìtọ́jú ẹ̀kọ́ bá wọn lọ́wọ́ bá wọn kẹ́ ọgbà bẹ́ẹ̀ ohun mi ju èkejì rẹ lọ gbọ́dọ̀ ti fẹ́ nù èkejì rẹ ní ju ọ lọ gbọ́dọ̀ ti fẹ́ yẹ èyí ti bẹ́ẹ̀ rẹ ní olórí jù nínú lọ́wọ́ àjò látọ̀ nínú ó tún dẹ́yìn náà yàrá ọ̀hún èmi nìkan ká kọ́ máa ní lọ́dọ̀ bá kọ́ sí ọ̀ lẹ́tọ̀ọ́ sí i kì í máa ha ẹlòmíì lè mà ní ọmọ àgbè tọ́lọ̀ kó yẹ òun lẹ́tọ̀ọ́ bí ní fi ń wò ó pé kò kí ìṣó. Tàyọ́. Ẹgbẹ́ tó fún ọ náà fẹ́lómi rẹ̀ gẹ́gẹ́ yẹn. Ah. Àwọn tí ó yẹ fún sọ bí ilẹ̀ inú wọn dùn, inú wọn tò sí ṣe ẹ̀yẹ. Ọlọ́dún máa lè yọ́nú ni pé ah, ọlọ́wọ́ àti ẹ̀jẹ̀ náà o. وقالوا حسبنا الله Jẹ́wání ọlọ́run tó wá o ẹ̀gbọ́n yẹn pé wọn ò sọ pé ta bá róore tọ́lọ́ ti fún ẹ̀rọ ẹgbẹ́ wa wọn ò sọ pé kámọ́dọ̀ máa káwọn àwọn bẹ̀rẹ̀ tiwa náà ní ọdún kìíta. Àdúrà o bá ṣe nígbà tó olóore ẹ̀kejì rẹ sínú ẹ̀kùn májèmú tó lè dájọ́ àwọn gbà ní kírun ẹ̀kọ́ tó sí ìtọ́lọ́ kẹfẹ́ kejì ẹ̀. kìdìbọn máa wá fi inú sọ̀rọ̀ aburú fún àtọ́wọ́ wá wá jù rẹ̀ sí ẹ mo ní lọ láti gbèjà ìjọ òṣèlú kẹta ẹ̀rọ lọ́gbà ó ń ṣe ó fi náà lé àrẹ gbà yìí ló fẹ́ fẹ́ kọ́ ọdún tó wọ́n lọ́wọ́ lábájá tó ti di ṣe yìí mẹ́ta tẹ̀ yẹ o pátá tó ti náà o pẹ̀lú náà ti ó fi ń wẹ̀ ó dà wọ́n fọ́ wọn kọ́ ọdún tó ti ṣe ẹ̀rọ òbí rẹ̀ ọ̀dà ọ̀rẹ́sẹ̀ ẹjọ́ oṣù tó kọjá àtẹ̀yẹ wọ́n ti àwọn abáńdé rẹ̀ pé bí bá ti bá fún yàn lówó fún yàn nígbà ìjọba fún yàn lówó fún yàn lè gbà á ìjọba mọ̀ pé bẹ́ẹ̀ bá bá àwọn yàn ṣe máa ń ṣe ayé wọn. ìjọba lọ sí ẹ̀fọ́ owó yìí o ẹ̀sìn tọ́lọ́ fún yàn lè gbà á àwọn afá àgbà àwọn afá wa ń dáadáa wọn náà lè wọn yẹn ń gbé àwọn àgbà yìí báńkì tẹ̀sí àgbowó lọ rẹ̀ yìí ń ṣe ìbá àwọn afá àti owó ń mẹ́ bá fi ìbá. àbáyé ẹ máa wo owó dẹ́ta tó gba ọkọ̀ bọ́ọ̀mù lọ́wọ́ orílẹ̀ ní o ẹni ibi ní o wọ́n sì wá nílò ìlú owó lọ́gbọ̀ ìgbòlówó lọ́wọ́ irú ẹni wọ́n pọ̀ ní ọkọ̀ ti gba àwọn bá ní inú owó mọ́tò tí ń tà lójú bọ́ ẹ̀ bábọ́ tí ń tà lójú bọ́

alẹ́ hmm. ẹ̀gbọ́n lọ́wọ́ ọdẹ́gbẹ́

بعضهم بعضا سوء ورحمة ربك خير مما يجمعون lẹ́yìn ìjà fún náà ní ìjà fún náà ọmọ ìgbọ́ ọmọ àmọ́ abẹ́ẹ́sẹ̀ kọ́nà ń fi orí ẹnìkan mi ọwọ́ ọlọ́mọkọ́lọ́ ń wo owó èdè ìgbóná kan tiẹ̀ a máa bẹ lọ́ni a máa bẹ lọ́ni fún ọlọ́run fún lẹ́mìí tí a máa bí ìgbà orí ẹnì kejì lóore kó lè níwú ẹ̀ àìgbà fọ́lọ́run látàrí àròyẹ nìkejì níbi pé pé òye

lẹ́sìn ìjókòó náà máa dá lọ́dọ̀ ṣé wa lọ́kọ̀ wa ìmọ̀lẹ̀ ẹ̀yà àbúrò wa lẹ́sìn ní ọdún ọ̀dọ̀ nínú méjì ọdún àmẹ́ríkà sí àjẹ́lọ́dọ̀ náà darí ibẹ̀ lálọ́ làwọn àbá àbátẹ̀lé wà lọ lọ́wọ́ kéwú àfìjàmá ní àwọn táwọn lóko sí ní bá rí àwọn orí ọlọ́run bí àwọn èèyàn gbé wà wà bá àwọn àbá àtẹ́lé wà ní inú wọn bá tàn sí àwọn orí àwọn olùlàlà pé àwọn apá náà ní gbòòrò mọ́tò yìí náà lọ́wọ́ bàjẹ́ ọlọ́run ní bá tó fẹ́ lu ọlọ́run irú mọ́tò náà rà báwọn apá àtiwá náà rà báwọn bàbá àtiwá náà. Làbáwájú èmi jẹ́ ọ̀dọ́rọ̀ mọ́tò fún ènìyàn rẹ̀ ìfẹ́ ọ̀dọ́rọ̀ mọ́tò fún mi aláwọ̀ pé ìjọba ìṣẹ̀lẹ̀. Lẹ́nu ìjọba mi lẹ́nu tó pẹ̀lú òǹgọ́ ọlọ́run ó lo mọ́tò lára mọ́tò náà. Lílọ́ àgbára ọlọ́run mọ́ra. ni wọ́n bá sọ fún ẹgbẹ́ ọlọ́run bàbá oníyọ ọlá lọ́dà níyà yẹn lọ́wọ́ sọ fún ọmọ rẹ̀ yìí pé mo fẹ́ kọ́ wa ló mọ́tò yìí fún bàbá olówó ẹ̀ olówó ẹ̀ lọ́yìn àmọ́ ọ̀nà tó ń sọ ó túmọ̀ kó orí gbogbo bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ti tẹ̀lé àgbọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀bẹ̀ oúnjẹ bí ó lè torí ó lè ó lè mú olùmúra. Yorùbá bá gbà pé lóko ọlọ́run lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ pé ọ̀pàpọ̀ má ní àtò náà tẹ̀lẹ̀. ọ̀pàpọ̀ má àníyàn náà tó náà tẹ̀lẹ̀ ẹ bá bẹ lọ́wọ́ ọkàn lọ́wọ́ ọdún mi ìta ìta ìlọ wà pé wọ́n lọ Ní ọlọ́run bá tó bàbá orí ọlá àti ọmọ tí ó rẹ̀, aláàjì wa kọ̀mọ̀dún ìbẹ̀rẹ̀ àtiwájú, orí ìbẹ̀rẹ̀ tẹ́nu ọkọ̀ ti kọ̀ọ̀dún náà tí mo lè sọ ọ̀dún fóònù yẹn kọ̀ọ̀dún ìbẹ̀rẹ̀ àtiwájú. Ìjọba ẹgbẹ́ ìgbàgbọ́n lè yókò yẹn àti ìmọ̀lá ní ẹ̀lá kú lọ́wọ́ pé ìwò náà tẹ̀ ìwò ilé náà ní ẹ̀yà tára àpapọ̀lọ́ láti ilé náà láti ìsìn. Báwọn ẹ̀rọ sọ máa tàbí ó yẹ. Ó ti kó ti súnà báyìí. Èyí A lọ ìjókòó kan bí ọdún mi lẹ́ta fẹ́yìn. Mi ṣé òun sọ fún mi nígbà tọ́ta fẹ́ máa bọ̀ lé lọ́wọ́ ọmọ níbi pé a lọ bàdà sí òun ní ẹ̀ gbọ́dọ̀ lọ bàbá ẹ̀mọ́dọ̀ bàtà ẹ̀sùn òǹdẹ́ẹ̀dì bí ẹ̀sùn oṣù wà nílẹ̀ ilẹ̀ ti túbà ìfọ́kì ní ìbàdàn rẹ̀ lábájú kúkúrú gbà náà káàdó ní bá ní kẹ́lẹ̀ kan wá mú alọ́ tó fẹ́ nìyẹn àfà náà ní bá mú lé ẹ̀rú ọlọ́run náà gíga rẹ̀ bẹ́ẹ̀ ti di àbáwọ̀tẹ́rẹ́ yìí lọ yẹn dàgbà yìí. ṣé fún pé bàbá gbogbo ta ní yóò bí àgbẹ̀ ṣé a máa ń gbọ́ ẹ̀rẹ́ o bàbá wọn náà sọ pé bàbá bàbá àwọn èèyàn lẹ́wọ́n lórí tó bá dúró nípò ẹ̀rẹ́ kan tó wọ́n á ní kí ẹni mọ̀ wípé ìrìnlẹ́gbẹ́ lọ bàrẹ̀ lónìí ọ̀fẹ́ òun ní àfún ìlọ jẹ́nìkan. bẹ́ẹ̀ náà ti wá tó mọ́ ọlá tó wá ń parí wá mọ́tò wá ń parí wá wọ́n gbé ẹ̀rọ bọ̀ báyìí ẹ̀rọ bọ̀ báyìí ẹ̀rọ bọ̀ báyìí. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àti ẹ̀rọ àwọn alẹ́ yìí èèyàn jọ bẹ́ẹ̀ wà yìí. ẹ máa tí mo ṣe jàmá mo bẹ lọ́run ni. máa àmì wọ̀ tó wa yìí. lẹ́nu ọdún bíi mélòó lẹ́yìn ọlọ́pùtà. Àìmá kówé àìmá ké ìta orí olóore kówé ayé ìlú òun ní sọ́pẹ́lẹ̀. Bàbá má bí bàbá wa ní orílẹ̀ àníwá òkú ní ìdára wà A rí ìbú àdára ní Ìmá àdúrúgbò orí olóòrẹ ní ìfẹ́ wọ́n ti ṣe máa pé kò ní ìṣọ̀kalẹ̀ ṣọ̀bá yọnú. Yọnú kọ́ ṣọ̀kalẹ̀ ló kù. Àbá kan nínú àtọ́kí ó láàyè yìí, tó lè Máa ma lẹ́yìn náà,

ìyá má kó ìyá lè rẹ lọ́wọ́ ọba yẹn lé ọkọ olè olè tó ń pín ma lọ́wọ́ tó ń pín lọ́wọ́ ọkọ òun lè dọ́gba tiwa rẹ̀ ká ìwọ tó ń pín mọ́yà lè rẹ lọ́wọ́ máa rọ̀ kó ni ó yìí àwọn èyí tó ní bákan náà ọ̀tọ̀ èyí tó ní bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìpadà sí ẹgbẹ́ léyìí ò lè jura wọn lọ sórí ó lè padà jura wọn lọ nípò mí o. ìyáálé ìyáálé ọmọ jẹ́ o láíláí. àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ èyí pàtó dára fún wa ń bẹ̀ lọ́dún débẹ̀ mọ́ débẹ̀. ìwọ òrí ẹ òrí òrí obìnrin tí ìyàwó lẹ́yìn ọ̀bá lé tí ìjàgbá òsì lé lẹ́jú pé wọ́n bẹ́ẹ̀ ìyàwó lé lórí ọkọ̀rọ̀ ọ̀yà ní gbóòní kò ní ṣojú mọ́lẹ̀ fóònù lélẹ̀ wọ́n lẹ bá ibú ọba tiẹ̀ ẹ̀yọ́ náà ìyálé rẹ̀ ibú ọba lé mọ́mítà ìyálé rẹ o mùsùlùmí ni o ẹni ọlọ́run owó yẹ o ẹni wọn kan fẹ́ fẹ́yàwó kan láàbí lọ wa pé àwọn ti ṣe kéjì a ní ọlọ́run amẹ́ríkà tí ó àbí ẹ̀rọ òjẹ̀ sí ní ìjọpọ̀ sí wọ́n sọ pé yọ̀dà ní ìyàwó tí wọ́n fẹ́ ti ṣe nàbàtú bá wà wọlé

ṣé lójú ti ẹ̀ kì í ṣe léṣe pé pé ìgbéri ìdí bẹ́ẹ̀ ń bọ̀ ó sì yẹn lọ. ọmọdé bí òsì pọ̀ rárá jẹ́ pé lọ́kọ mi mẹ́fà pé náà ní wọ́n ti mẹ́fà àwọn abẹ́ lọ́kọ mi. ní wọ́n bẹ̀rẹ̀ pé pàṣẹ àmà pé iṣẹ́ tí ń bọ̀ dáa ní lọ kí ló ń bẹ lọ́hùn-ún àwọn onímẹ̀wà ń bẹ lọ́hùn-ún lórí owó mẹ́rin tó fẹ́ Ìyẹ́ olóòrẹ́ sí mẹ́nu lé, ìyẹ́ lé bẹ̀rẹ̀ tẹ́lẹ̀, alápàdíkà àwọn ọmọ pé bẹ́ẹ̀ wọn, ó kù láyé ti dáa tán jẹ́. Ọlọ́jọ́ máa dáa fọ́ ọlọ́sùn wọn. Ìbí ọdá adé lónìí, kọ́lọ́ ọjọ́ bẹ̀rẹ̀ kọ́ ṣe bá bí ìdára yẹ́lẹ̀ bá náà mú kẹ́jì gbogbo ẹ̀jẹ̀ ti níyà lélé bí ẹ ti ìfẹ́yàwó ní níyàwó ti gbòó níyàwó ti dé ẹ̀yìn ọlọ́pẹ́ ní ẹ̀rọ Ọlọ́pẹ́ láti ìsinmi àílé tẹ̀tẹ̀lẹ̀. Ọlọ́pẹ́ láti ìsinmi àílé tẹ̀tẹ̀lẹ̀. Báwo kó tí wọ́n tí wọ́n tí wọ́n ọkọ̀ rẹ̀ ti nọ́mbà báwọn. Sọ́kọ̀ bá dúró wá, tó bá kó lé lé, tó bá fẹ́ mi gbọ̀bẹ́, ó yàwó mi láti ọ̀. Ẹ̀yọ̀kẹ́ náà ní. Okúsọ okú sí okú sí okú bàbá àgbọ̀wọ́ sí náà ọ̀. Ó jẹ̀ ìgbó lé tóbi tó fi pé máa ń lé yẹ máa tàyé rẹ̀ fún lọ́tọ̀. Ah! Ẹ̀lẹ́bí bá kẹ̀kẹ́ àrá ìyá yẹn wá dúró ìkẹta tó wọlé ìkẹta tó dé ẹni ẹ bá fẹ́yàwó lé tó di méjì lẹ́yìn ìtì ẹ̀ tó di mẹ́ta tí yóò yá máa ń fi àdúrà ẹnu àdáríkà àdúrà fún yàrá yóò bá o lẹ́yìn ẹ̀rọ mi. àti òwe wọn bí òṣèlú olóògbé lórí ẹ kó tó lè máa ju ẹ wà gbẹ̀yìn ẹgbẹ́ báyìí. Àwọn àjẹ́ kò fẹ́ àti àpòfẹ́tì ká gbé yọ lẹ́yìn. Àpòfẹ́tì àkọ́kọ́ àtẹ̀yẹ lẹ́yìn. Àwọn àjẹ́ kò fẹ́ ìkẹ́gbẹ́ lé. Àgbèlè. Àwọn àjẹ́ kẹta lé. Àwọn àbọ̀ ní fọ́ọ̀kọ́ máa kọ́ máa kọ́ọ̀lù. Wọ́n máa kọ́ọ̀lù. Àpòfẹ́tì ẹgbẹ́lẹ́ yẹn kò jà Ẹ̀yà ní ìjọ orúkọ bùdá jọ orú. Owó ni bàá máa jẹ. Tẹ́fẹ́fẹ́ kìí máa jẹ lẹ́yìn òun. Ẹgbẹ́ òun náà ni máa jẹ ìjọ dáa sí. Ẹkẹ́ yà ẹ̀. ẹ̀. Kí gbogbo bá ń pè é ní ẹ máa tún ní o bàbá máa tún ní o máa tún ìwọ ìbí jẹ́gbé jẹ́gbé gbogbo ní láyé jẹ́jẹ́nu nínú ní ẹjọ́ púpọ̀ sí wọ́n tó gbogbo dé wọ́n sì gbé oúnjẹ lápàríkà fún ẹni tó gbogbo dé ẹni tó lápàríkà fún ọ̀gá náà àwọn àyà tí mẹ́lẹ́gbó oúnjẹ lápàríkà wá fún àwọn jẹ́gbẹ̀ ogun dé kọ́lọ̀ máa ní iṣẹ́ gbogbo ọlẹ́pàpọ̀. ìkan náà àwọn tí ń bẹ ní àwọn ìyá ti lọ wáyà ní tó dá ọ̀rẹ́ ìdá tó jẹ. ẹ dàlù. ẹ má jẹ ẹ má jẹ yanni má. wọn yọ bí sí wọn jẹ náà. ìjọba ti pé ẹ̀yin yòókù bẹ ẹ bẹ jẹun yanni yòókù ẹ tó jẹ níwàá ọ̀rọ̀ ọmọdé ṣe máa ń ṣe bí ayé bí ìkàyẹ́ mọ́yàn lọ́wọ́ ọmọ pé kò ní túmọ̀ máa ń fọ pé ọ̀fẹ́ kàbákà ń lé kò ní túmọ̀ fọ máa ń wí bí ọmọ bàbá wọn lé yẹ wọ́n mọ̀ pé ẹ̀ ń bá gbogbo òkú ẹ̀ ń bá gbogbo òkú láàrin ọkùnrin lẹ́ fẹ́ pé wọ́n ti lé ní wọ́n ti di méjì wọ́n ti mẹ́ta mẹ́ta mẹ́ta Àpé ó dájá dájá ọba jẹlẹ́jẹ̀ ní ẹjọ́ ìgbà. Ọ̀tùbọ̀ wí ọ̀tùbọ̀ wí ṣùgbọ́ tọ̀ pé bí ìyá máa lọ́pọ̀ á níyàwó ìdíwó rẹ̀. Òyìn ọ̀nà tó ń jẹ́ máa lọ, iṣẹ́ oríṣi ni. ibi méjì mẹ́ta mẹ́rin tó dájú Nàìjíríà. Kọ̀mọ̀ yìí àwọn tó ń yẹ máa bí ẹni ìyàwó kejì náà tí wọ́n fẹ́ kẹta ilé tí ò náà bá lọ èyí náà máa tó bá lọ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n lé èèyàn wọ́n fẹ́ fẹ́ yàn lé ọkọ̀ wọ́n ẹ ẹ lọ ẹnìkan lọ́jọ́ àwọn yẹn ìlú ti àkúrú jẹ́ ìdíwọ́n jọ lójú ni pé wọ́n fẹ́ lòmíì ní adélébọ̀ wọ́n bẹ́ẹ̀ fẹ́ ọ ní adélébọ̀ wọ́n sì lọ́dún fẹ́ ọ ní adélébọ̀ wọ́n á bẹ́ẹ̀ fọ́mọ̀ sí ilé ọ ọwá jọwọ́ ah. Wọ́n bẹ̀rẹ̀ adélébọ̀ ọ̀pẹ́ tí tí ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀jàrí. Ọwá bẹ̀rẹ̀ tí ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ Lábẹ́ ẹ̀ká ẹ̀rọ sí ìjọ́lọ́wọ́ ti fọ́nà. Àwọn ẹni àdá tí wọ́n ń kọ́lẹ̀kọ́ ìwọ́n ní ẹ̀bá sọ pé ọlọ́run àtìbú náà lọ. Ọlọ́run pé èmi náà, ọlọ́run pé àwọn náà ẹ̀dá ní oúnjẹ ọ̀rọ̀ tó wà. Àtìbú náà lọ. Gbogbo náà nẹwọ́ fi dá lọ́wọ́ ń ṣe gbogbo gbogbo lọ́wọ́, ọlọ́run àtìbú náà lọ́wọ́, àtìbú náà lọ. Kò bàkárà máa sì fi máa ní. Tónà ọ̀bí gbé à gbogbo ìjọba ẹ̀ ọlọ́run ti wà ara ìlú. Wá gbogbo ń fi hàn sí ẹwà ní ìlú àbẹ̀ lọ. Ó ní bí ìkó bẹ̀ pẹ̀lú ọ̀pẹ̀lú àwọn ìgbà. Ọmọ ìjọba ń yá àmàlùdà. Torí ìmọ̀ abáyà ìmọ̀ abáraka orin pẹ̀lú ẹ̀dọ́rọ̀ bá ti fún orin ní ìbẹ̀rẹ̀ yẹn wọ́n ní ọ̀rá tó máa ń pín lọ́rọ̀ ní ìgbà wà náà o. Láyé òkè ní àlọ́ omi ọkùnrin wọ́n ní ọlọ́ọ̀bà àlejò ọlá mo tí ẹ̀ bá sọ náà ní ọ̀rọ̀ fún wa yóò wà náà, ibẹ̀ ni ọlọ́ọ̀bà rán sí mi ọ̀sẹ̀ fún àgbàgbà ibi bọ́lá kàdé ń bẹ láyé lọ́rọ̀ bá ní kẹwọn. wọ́n ti fàájú kùnú bàbá tó bá wọlé wọn ti bá wọn lọ́gbẹ́ à kí ló dé bàbá ẹ̀fọ́ ló ń bá yìí ibi ìdáyé ló ń yó ẹ̀rọ bá wọn ti ní ẹ̀rọ bá tẹ̀lé fọ́lẹ́ ìgbòho tó bá kú ní ìlàbẹ̀ fún yín o wọ́n bá wọn jí o ẹ̀rọ bá wọn lé ẹ̀rọ bá wọn lé ẹ̀rọ bá wọn lé kó dà ẹ̀ ìdókòwò ẹ̀ ìdókòwò lọ́rọ̀ lọ́rùn

Pé dájúdájú àwa o, ọ̀rọ̀ ọlọ́run láàmà ṣùgbọ́kò òyìn wà bí ẹwú ọ̀nà tí ẹ̀yìn bàtà ọrẹ́ ìdílé ìdílé orí sí ẹ̀ náà. Kò ní ìjọba ń bèèrè lẹ́tìdé iṣẹ́ tó fún iṣẹ́ yóò lẹ̀ ẹ kódà ó fọ ó ìdájú lọ lábẹ́ pé èèyàn gbàtọ́ lọ́la lè àwọn ní àti ìwọ̀n المنافقين وآلئهم أنهم يحلفون بالله إنه لا منكم أي لا من جملة المسلمين أهل الملة والدين وما هم منكم في نفس الأمر فليسوا على دينكم بل هم أهل شك ونفاق ولكنهم قوم يخافونكم فيعرفون فالخوف من القتل والذي حملهم على الحرف فأظهروا الإيمان وأثروا النفاق وهو قوله تعالى طاعة تنبيه عوايا تاني وان كفوية ọlọ́pàá ń wáyé nípa àwọn ẹ̀rù tí wọ́n lè àwọn ara àwọn làwọn ṣe nínú ọ̀yìn mùsùlùmí àwọn wà lẹ́tọ̀ láǹtà ní gbogbo àwọn ọ̀táká ní ìrìnàjò ní àwọn wa àwọn Gbogbo tí bẹ́ra wa tí wọ́n bẹ̀rù náà ń kòrò àdúrà náà. Ìjà tó lè ìjà tó lè kọjá àdàtí wọ̀ náà. Wọ́n ní tó yẹ pé wọ́n tàbí ẹ̀rọ bọ́ ni wọ́n sí lára mùsùlùmí. Gbogbo ìpínlẹ̀ ọ̀gbìn ni wọ́n ẹ̀rú ni wọ́n bà jẹ́ bí lọ́dún ọ̀gbọ̀n wọ́n sáré mọ ilé yìí wọ́n ní ìwé ìrọ̀lọ́nù àlùbá nínú ọdún ìbákọ́ra. وَإِذَا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قالوا إنا معكم إنما

jẹba lọ́dọ̀ jẹba bẹ̀rẹ̀ pẹ̀lú àwa náà wọ́n gba ara wa làwọn abẹ́bí wọ́n lọ pàdé kọ̀rọ̀ pé à òkà tó bá ní o à gbèé tani wọ́n ti fi nípa tí ó èyí ti bá bẹ̀rù ọlọ́run ẹ̀rù yẹn nípa ẹ̀tọ́ bẹ̀rù òní lọ́jọ́ ọ̀nà ẹnu pé lóòótọ́ ní ẹni kó wọ́n fẹ́ pé gbogbo yẹn máa bọ́ omi máa ń ṣe dáadáa ọ̀hún ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀bí rẹ̀ ẹ̀rí ọlọ́run dáadáa kó o lè lẹ́sàn-án. èlò nílẹ̀ ó dàbí tí wọ́n mọ ọwọ́ mọ ọlọ́run yẹn. dàbí ó mú ẹ̀rù nílọ́run yìí pé ìbáta yìí ní máa bẹ má bẹ̀rù wọn máa bẹ̀rù ọlọ́run ní ọ́ fún gbogbo nǹkan wà bà ọlọ́run bẹ́ẹ̀ ló jẹ́ ìyẹn ọba àti ìjọba láti kí ni o làmọ́ làmọ́ ń fàyà wọ́n yan wá fi àwọn ìjẹ́rìí ọ̀rọ̀ nínú ọlọ́run bá kọ́ra pé àwọn fi àwọn ẹni ọlọ́run fi èyẹ ni bẹ́ẹ̀ ló ń sọ pé àwọn òun fi èyẹ ni wọ́n fẹ́ yẹ ni. Ah ọ̀rẹ́ ọ̀rẹ́ nìkan bí ẹ̀yẹ ọ̀rẹ́ nìkan bí ẹ̀yẹ wọ́n ní ọ̀rọ̀ yìí wà ní sẹ̀sílẹ̀ wà nàwé wàkílà wà bú wàkílà wà ábùlì jàwà nílẹ̀ mọ̀nàfikì قال ألا ترون إلى صاحبكم إنما يقسم صدقاتكم في رعاة الغنم وهو يزعم أنه يعدل فقال رسول الله صلى الله عليه وسلم لا لا بلد أما كان موسى راعيا أما كان داود راعيا فلما ذهب قال عليه الصلاة والسلام اذعوا هذا وأصحابه فإنهم منافقون ولن تظهر الجدد أبو جواد من أكرم منافقين bó ti wá kọ́ rí ó lè rárá lé ní ẹ̀rárá lé ní àtẹ́sìn bá wulẹ̀ èèyàn yìí káwọn ti mọ̀ pé bẹ́ẹ̀ wá ń sọ bí nígbà ń bá tiwa náà ààrẹ ní jùlọ ààrẹ ní jùlọ ó ní ẹ̀rárá lé ní màtúndé sàkárí ẹgbọ́ ọwá ń bìtàkà lọ́rọ̀ àwọn tí wọ́n pèsàkà fún pé dúkìá ní ẹgbàtí nípa yìí bẹ́ẹ̀ mo sọ fún àwọn akẹ́kọ̀ọ́ ní òní ládàá nígbà tí bàbá olóyè ọlá dé pé gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá dòkó ẹ wá kẹ́kọ̀ọ́ ara ẹ wá kọ́ ní ẹ kí èrè kásí àdílẹ̀ nínú ewu ẹ wá bọ̀ mo ní bàbá olóyè ọlá yìí ní fàlàbí ìṣọlọ iná ìmọ̀lẹ̀ tí ọ̀nà rẹ̀ fún ẹ̀ lásìkò yìí. ẹ jẹ́ ìgbà fún yín o ìwé ìbẹ̀rẹ̀kọ́ yìí. mo ní jọ sí làtí ọ̀yọ́ títí mẹ́rin ilé ó lórí tó bẹ̀rẹ̀ lónìí. ó kọ́ dájú tó dájú ìyìnbí tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ làtí ọ̀yọ́ làtí ọ̀yọ́ làtí ọ̀yọ́ ní jẹ́ ilé tí tí wọ́n wà ní ilé o gbàgbé láti kan náà ti bẹ́ẹ̀ lé sí ọjọ́ náà. àmọ́ ọ̀yá ìjẹ́mọ́kàdá mọ̀ tó ń ta àbá báyìí mọ̀ kádà mọ̀ kádà. mo wá sọ fún wọn pé láti gbà náà kí n ṣe ṣe ń ṣe ọ̀dà ìgbàlódé ọ̀dà yìí. mo ní ọ̀gá máa dánwò ní máa bẹ ọmọ akẹ́kọ̀ọ́ ní máa kẹ́kọ̀ọ́ ọmọ àárín owó tí a bá fún un àbí nǹkan tí a bá fún un lẹ́yìn ìgbà tí ilẹ̀ lọ́ba akẹ́kọ̀ọ́ láti àbá wọ́n torí àbá àbọ̀ kọ́ máa ń jẹ́ bóòlù oníkiri rẹ̀ kó lè lẹ́tọ̀ọ́ sí i. kó gbà pé àwọn òun yọ tí wọ́n bá pé ó yẹ yóò yọ ara jọ lóko tó gbà pé wọ́n bá àbọ̀wọ̀ òun yẹ. máa lọ fún wa pé ẹnì ọ̀dá mẹ́wòó ló ń gbà dé àdáàbì kọ́ lẹ́kọ̀ọ́.

Ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ pé kò gbogbo ẹ̀mí o, ọ̀nà akóyó o, àwọn bẹ́ẹ̀rẹ̀ wọn sọ fún ìdábẹ̀ òwe ìkan kọ́rọ́ tó bá mà, tó bá lọ pé èyí jẹ́ fún ọjà, èyí jẹ́ fún ẹja. Má tó ní ọjà, àná àwọn ọmọ ní wọ́n ti gbé wọ́n lọ sọ́dọ̀ àwọn ọmọ náà ní. Àwọn ọmọ ẹgbẹ́ lọ́tọ̀, ọwọ́ ẹgbẹ́ lọ́tọ̀ báyìí. Ọwọ́ ẹnu tí yín nìyí ò عليك سنة يا يا الوجيه الفوق صلى الله عليه وسلم Sọ lè jókòó sílé bàbá ti yá rẹ̀ kan mọ ọgbọ́ ń bẹ̀. Ọba tí ó kí ọba tó lówó pé fọ́bàbá, àti òjò ìfọ́bàbá, wọ́n dápọ̀ lówó, ọwá ń wọlé ó ti wá di ọwọ́ òun

ayélujára ti ń dàtọ́ wọn fẹ́ ń bọ́ gà tó ń tù. nígbà tó ń bọ́ kàtí náà àbẹ́kà náà ti ń gbọ́ ní ìdí náà bọ́ sáwọn ẹ̀rẹ́. ẹlòmíì ìjẹ́ tó kọ́ tó tọ́mọ̀ àtọ́mọ̀ díẹ̀ máa ń bí kan kò wúlò kò tó lè kọ́ ọ̀dà ọ̀dọ́ bàbá ọ̀dà ọkọ̀ rẹ̀ gbàtí kọ́fẹ́ tọ́lù yóò tó dáwọ̀ lẹ́ni pé ọ̀gá ọ̀yá mo ti fọwọ́ sán mo ti fẹsẹ̀ sán ọ̀yá ọ̀yá má lọ ẹgbẹ́ òkè má lọ ẹgbẹ́ ẹ̀sì ọmọ lẹ́sìn yẹn o ẹ̀kọ́ wá dé ọmọ lẹ́nà yóò tó tó sì lọ. àjọ bẹ̀rẹ̀ àná ni olùlọ́lá bó mo ní àbá àwọn kan. òun náà dé wáàbí lánàá ọ̀rọ̀ abájúkájọ́ tó dé ní ìmọ̀wá mi kì í di ọ̀rọ̀ yìí gbogbo èèyàn bá bẹ́ẹ̀ tó bí àdáni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ẹ̀rọ ọlọ́run kan fi owó ńlá tó kún sí owó ọ̀dẹ̀ ti fi a sínú àkáǹtì lọ́dún náà àmọ́ tiẹ̀ wọ́n fún ní ọwọ́ adé lọ́dún náà ọwọ́ tòun yẹn o àwọn ọmọ pé fi ọ̀nà ẹ̀rọ ni o òun àti wọ́n fi ọ̀nà ẹ̀rọ fún lówó ni ẹ̀yìn náà lẹ lówó pé kí ni òun gbà fún ọjọ́ ṣe fún ní àdúrówó àdúrówó yìí máa yára wọ́n náà wọ́n mú. agbó ẹkú náà nígbà ìyàwó ń bá yàtọ̀ lẹ́yìn tó kí ló dé kí ló dé kí ló dé fún ẹ̀ka nílẹ̀ oko adamabo lọ́nà ló lé sí o máa ń kọ́ lẹ́kọ̀ọ́ ní àárọ̀ ìṣe kí ló dé ọmọ ṣe ọgbà owó òògùn ni. o ò rí pa wọn lẹ́kọ̀ọ́ sí. wọ́n yẹ pé ọgbà owó òògùn bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́kọ̀ọ́ tó máa lọ lórí

kọ̀ọ̀kọ́ òun ni ẹ máa ń kò lé gbàgbà kó lò fún ìṣirò ní àbí ìgbàjẹ́ bá náwó àbá tó lè ẹ̀dá wọ́n àwọn òun yẹ kí iye kan ó sì yí ń bẹ̀ ọ̀kadìdá ọ̀kadìdá yẹ ó tún nílẹ̀ kàkí. ojúwọ̀dá ojúwọ̀dá rẹ̀ àwọn ọ̀dà bá wo ẹ̀ẹ́dẹ́ ọ̀ọ́dún sẹ́kọ̀ọ́ rẹ̀ ee ọ̀rọ̀ orí èèyàn ìṣẹ́ lọ́wọ́ láyé lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ yí ọ̀gá lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ti yí ọ̀gá nínú wa ẹjá lọ tú wá ọjà ọ̀gá káwá ó káwá wo lé ní owó tó wó yẹ ká lọ fọ́gà padà pé ẹ̀mọ́ ọ̀gá wa kú lówó owó tí ń dá àwọn òbí náà ní ẹ̀dá máa ẹ̀dá wọ́n nígbàdàn yìí ń gbàgbọ́ a lọ jí owó lẹ́nu owó ọ̀gá rẹ̀ olóòtú ìjà rẹ̀ lọ́nà ọjà rẹ̀ lọ́wẹ́ owó rẹ̀ owó rẹ̀ lọ́nà ọ̀gbẹ́ ọ ní máa ń dábàá dábàá ọmọ náà tó ní lọ́rùn lónà máa ń gbé ní máa ń ga ní máa ń ga ní máa ń ga nígbà ọlọ́run mẹ́tàlé àbí méjì mẹ́ta ní ọmọdé tiẹ̀ òun náà máa ń bọ ọjà ńlá lẹ́kọ̀ọ́ gbà náà bọ́ọ̀kì ńlá lọ́wọ́ ìwé wọn bọ ọjà. anáàdẹ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ jọ sọ́dọ̀ ara wọn wọ́n dẹ̀ gbé owó náà tó gan náà. ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ kú àbíkọ́jà òdòdó náà. àwọn aláàtọ̀ wa ń létí nígbà tí wọ́n pàdé àwọn ọmọdé àti wọ́n ní ẹsẹ̀ tí wúwo àmọ́ yìí ò lè lọ́lá ọ̀lẹ̀ nílò lọ́wọ́ tó fẹ́ Àwọn ẹgbẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀dà ẹ̀yà àgbàkúrẹ́ sí. Ṣé wọ́n lè láì pé orúkọ ní ọ̀dà ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀dà náà. Wo ọ̀gbẹ̀ ta. Ó ní owó yìí jẹ́ ń pé ara àti ìdí ń pé wó. Ó ní oníṣẹ́ lọ́wọ́ ilé ìdí gbìn, àtẹ́bìnrin bá rú lọ́wọ́ alẹ́bí ní àà láàbá aláka láàbá aláka ó bá dùn láàbá aláka ó gẹ́gẹ́ ààrẹ ó bá dùn. Àmà kánà Mùsá lọ́ọ̀yà. Adé Mùsá ti sàdá. Ṣé ọlọ́run ọlọ́run ọ̀nà dání tí anábì dáwúdà dé ahụ tí ò ń ndị sí i ní ìyá ẹ tọ́ra fárakùnrin wọ́n asàhábà àtàwọn tọ́kún báyìí náà ẹ tọ́ra fún wọn. mọ̀nà náà wọn ẹ jẹ́ pé ní sọ lójú ẹni ní sọ lẹ́yìn mọ̀nà ó lè yá jẹ́ mọ̀nà ó jẹ́ mọ̀nà ọkùnrin wọn bẹ obìnrin wọn bẹ ẹjẹ káwọn tàbí ẹkú ọlọ́run àwọn òní mọjà ọ̀nà lórí ọ̀lẹ̀ yìí ni lórí ọ̀lẹ̀ yìí ni mùnàfíkì ní inú tú mí sàkáàtì àwọn mínà lè gànà yìí ni bí ẹ bá fún wa nínú ọ̀sàká àbínú ọ̀kógún wọ̀láwọ́ bí gẹ́rẹ́ ápín rọ́dù kódà tó ti fí ẹ̀tọ́ ọmọ tí wọ́n fún wọn jẹ́ bá fún wọn ju nítorí ẹ̀kẹ́ fún wọn lọ yíò yóò dùn wọ́n ìlànà yóò tọ́ mi ní á fàájà ó kàrí sáà tí ẹ̀ mo sì láyà ju wá fèsì ẹ̀ pé àwọn bínú àwọn bínú wọn. wọ́n ìlànà yóò tẹ̀rí kólé àtọ́ à kódà tó jẹ́ pé wọ́n lẹ́sìn sí ìtàyẹ̀ wọ́n sì gbìnú wa wọ́n bá lọ́wọ́ bẹ̀ orí ẹ̀dà náà alábìnrin ọmọ bẹ̀rẹ̀ kò ní ìtura náà lọ sí fọ́ọ̀m ìnáma yẹgbọ̀bú na lè àǹkúsíhìn wàlìmọ̀nà àfihìn láàrínmọ̀sílá àti lè àárá fàlẹ́ ìtàfọ́ àìnàhùn àwọn náà fi dùn bàrí walakin li hadafin khaas wọ́n sára yìí wọ́n débẹ̀ tó lè yé wa dáadáa wọ́n ni wọ́n máa bínú nítorí àǹfààní dára tí wọ́n lè fẹ́ ní òbí fẹ́ ń jà fún ènìyàn o wọ́n ọjà fún àpapọ̀ àwọn yòókù torí tí wọ́n. àwọn yẹn máa ń bí yẹn gà sí. wọ́n ká máa sọ̀rọ̀ òbí ká máa sọ̀rọ̀ tí ò dáa sáwọn aṣáájú. yẹ́sẹ̀ báyọ̀ wọ́n jẹ́ ní eré nẹ́fẹ̀ẹ́ kọjá pẹ́lú mí ara níjà fún. abẹ́lẹ́wà jọ̀dá tó ní gbogbo ọba lọ́dọ̀ kó ń ta ìgbẹ́ fún wa. Allahumma amin gbígbé dé yìí wọ́n dà wọ́n bẹ́ẹ̀ tó lé ní ìgbòrò wà ní ìjọ nígbà tí àwọn kan sọ pé ó tú àwọn àwọn òṣèré máa ní ọlọ́run bí àìmáyé àwọn èèyàn ṣe tí wọ́n ń tí wọ́n tó fẹ́kẹ́ tó sọ níta wọ́n fẹ́kẹ́ tó sọ níta àbúgbà mi ń bẹ̀rẹ̀ tí wọ́n wà gbọ́dà ké torí ti wọn torí ti àwọn àwọn tí wọ́n tí wọ́n fẹ́ kí wọ́n sọ nígbà wọn ṣe wọ́n fẹ́ kí oore kí lálẹ́ oore àwọn ó pọ̀ ní kọ́lọ́mọ sọ di ìlọ́po ìlọ́po. àmọ́ kí wọ́tọ́ ọba ìwọ̀tí á ṣe fún bá sọ nítorí àníyàn ìdúpẹ́ kọ́lọ̀ àbútorí àníyàn míì lébé ń bẹ lábẹ́ rẹ̀ níjọ́ níjọ́ tí arójú ní ìyẹ̀ta bọ́ọ̀lù abẹ́rẹ̀ arójú ní àárọ̀ rẹ̀ táwọn gbé bóyá àrùn àrójú láti ọ̀gá wọnú wọn bà ládàbí lọ́wọ́ tọ́ọ̀nù ni wọ́n mú dìbọ̀ lọ́nà ní olé àjọ̀dá ọbẹ̀ já nǹkan nìyẹn nǹkan nàbà bọ́ọ̀lẹ̀ nígbàtẹ́ jí lọ́wọ́ bí àtàkà àwọn náà àwọn ẹ̀wà náà àtàwọn nǹkan ní ìgbé lélé ìgbé tí ojú ìlú ló fẹ́ lẹ́wà kò dàbí ìta tí wọ́n fi àtọ́rì yóò ọ̀kan ní ọmọ kíú náà rí àgbà ọmọ kíú náà wọ́n wá bá wọ́n bá wọ́n bá onísìn ní ìlú ọba máa bọ́ ìta pé ẹ wá lè pè àfàdó àbúkí sọ tó lè yí tèmi lọ lọ́lọ́run báyìí. ìṣe ẹ̀kú wá lè tẹ̀ kọ́ọ̀tù ó sọ ló bà. àti àbá tí wọ́n bá ní ọgbà yẹn àti wọ́n ti ń sọ kẹ̀kẹ́ mú ẹ̀mí kí màmú àtàkọ́ tó dé. wípé a ah, ilé ike omi àwọn ti wáyé ló ti dé ní ọjọ́ pẹ́ pé ilẹ̀ lè sí lónìí ká ló ti kọ́nà wọn lẹ̀ di àwọn lẹ́nu tó yẹ kó bá wọn ti wá yìí kó yẹ kó ìgbàlá tó wà kó bá wọn pa. ọlọ́wọ́ bí ọba wa ní pé ẹ̀wà fẹ́ kó wá agbára ní òbí gbogbo ẹni tí ọba wa kó bá wà pa yẹ wọ́n kó lórí náírà o. àwọn tó ń ṣàdúrà báwọn. wọ́n ṣàdúrà báwọn. sínú ni àbábàtà bá dé. Allah akbar jẹ́mọ̀jàmẹ́ fi ń dà ẹwọ ẹwọ dáa kì lọ́lẹ̀ ẹ̀kẹ́ pé kẹ́nìkan máa fi dáadáa kí ló èèyàn ó dùn sí sẹ́mọ̀ pé tí a máa lè sí ní ìsìn lẹ́ẹ̀mìí fún àbá àtọ́sọ̀ yẹn ní pípẹ́ yóò wọ ọlọ́run olóòrùn ìjẹ̀kú alẹ́ mi. àwọn àkótó dẹ̀ mí. wọ́n yẹ kó lé sí bẹ̀bí tọrọ ìwọ ọjọ́ mi ìyẹn kéwú láàyè yóò ti wà láàyè kò dá kẹ́kọ̀ọ́ jẹ́ alájẹta kó jẹ́ láì fòrè nǹkan kan bí oore fún ọ ọ̀rẹ̀ náà ti di oṣù ní tàbí orí mọ́ àà bí o bá tí ò kéwú tí wọn ò kàwé wọ́n ní bọ́ọ̀lù bàtà ti yé ń sàn bọ̀ iná ní òṣèlú yàrá kí máa padà bẹ̀ yorùbá ní àmì ìjòyìn tán àtàbí àdágbò bí wọ́n kú pé ọlọ́mọdé ló lé wà lábàá wá dé ni wọ́n ń dà sílẹ̀. tí bá dẹ̀ ìmá pàápàá ìjásájú wọn síra wọn bóyá wọ́n yára bóyá ilé kan náà tó ni wọ́n ní o bóyá wọ́n sì sí ọ̀rọ̀ ara wọn ìjẹ́ ìpànyẹ́. àbára ti dùn wọ́n lédè kan. Hmm, bí ẹni fún àwọn náà wọ́n. wọ́n wá sọ ọ̀rọ̀ ẹgbẹ́ nìkan tó sọ fún mi wọ́n á sọ ọ̀rọ̀ ẹgbẹ́ nìkan bí ẹ àwọn àtàdó àtẹ̀tẹ̀ tó náà nígbà tí wọ́n bá ń tàdó àkóhùn níbi yóò tàbí ẹ̀ èyí ọlọ́run wọ́n á kó náà ṣe ó wù ú yẹ. ìyẹn máa fi orin ká béèrè orin ní lọ́dọ̀ náà. àwọn àbẹ̀rẹ̀ wà lójọ́ la fún gbogbo ẹni tọ́lọ̀ ń fi fún ebi ń rí ọlọ́run bá ti sàlẹ̀ fún ẹ̀. Àmín. Ọlọ́run. Àmín bàbá onílé ọlá afọwọ́ àbùdàtì ìlú gbẹ̀dẹ̀ ìrìnàmọ̀ ìfọ́ bí ọlá púpà ààrínà ọ̀là ìyẹn ọlọ́ àwọn adẹni náà tí máa ra aṣọ ńláńlá nílùú Ìbàdàn aṣọ ńláńlá aṣọ rẹpẹtẹ wọ́n wà sẹ́jẹ̀ sílẹ̀ Haúsá ṣẹ́ wọ́n tẹ̀lé olóǹkà ni o wọ́n rẹ̀ tó wá dábàrà sí Ìbàdàn ọmọ akéwòsì náà bọ́wọ́ jẹ́ pé nǹkan míì fi ẹ̀ padà fún ó tó ní kókó náà ní ti ṣe bẹ́ẹ̀ tẹ̀lẹ̀. àníjọ́ ti ń bẹ ní ètò ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ló ti yàtọ̀ láàrin àwọn tí wọ́n jọ dé ní ìdí nígbà náà Amẹ́ríkà nílé ó sọ fún mi pé kí n má bẹ lọ́rùn bẹ́ẹ̀ bébí má jẹ sí má jẹ kàkà ló mà ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ ìdí wà lẹ́mọ̀ á ní. mo ní àdúgbò bẹ̀rẹ̀ ọ̀bẹ lómi mà ẹ̀ ẹ̀ òṣìṣẹ́ lómi lọ́wọ́ ọ̀sẹ̀ tó náà ti jẹ lọ́wọ́ àmọ́ nítorí òkùnkọ bẹ́ẹ̀ ni pé ó ní kò sí iṣẹ́ ẹgbẹ́ tó máa retí lọ́wọ́ ẹnì kankan má kí òun tọ́lọ́ tọ́lọ́ ọ̀rọ̀ ọ̀hún ṣe fún látọ̀dọ̀ ọ̀hún ní ẹ̀kọ́ mẹ́tò lọ olùwọ́lọ́ fún àbá àbú ẹni a máa ń dúdọ́ náà lọ́wọ́ oní ọmọ àwọn ọmọ àdúgbò ẹni sí ìdọ́dọ̀ rẹ̀ á lè máa dúpẹ́ sí ìdílé padà ní. ṣé yàrá máa gbé lọ ẹni sìn pé lọ lọ ṣe ìjọba ìlọ àtàgbà fún wọn sọ pé àwọn àbá òfin fún ti wọn wọ nọ́mbà ọwọ́ ayé owó bí wọn kò gbóni one million ọmọ tí ń gbélé gé one million àti two million naira. Amẹ́ríkà ní gbé ọmọ ìjẹkújẹ dání. Àwọn ìṣẹ̀lẹ̀ náà lọ́rọ̀ máa pé ìjọba yìí, bí ẹ̀sì báyìí ọ̀fẹ́ ṣe ṣẹ́lì báyìí ẹgbẹ́ ọ̀fẹ́ lọ, wọ́n ti lè bọ́ sí dédé ti wá àìrọ̀gbé ìwé báyìí wá. Rárá o, òṣèlú náà fún ẹ̀ẹ́dẹ́ ọmọ tó ti báyìí yóò yẹ pé tó ọ̀sán ni máa pè gbàdọ̀ sáà ẹ̀rọ ẹ̀fọ́ rẹ̀ ti báyìí àgbọ̀dẹ̀ sí ìdí fóònù báyìí gbà náà káàkiri ọmọ ẹgbẹ́ fún wa á lè bá kì í náà pàtàkì àti òkà yẹn lẹ́wọ̀n bá pèlè báyìí ní ọ̀sẹ̀ ní dọ́là yúnyẹ yúnyẹ fẹ́ yúnyẹ nínú ẹ̀ yúnyẹ nínú ẹ̀ làlùbàdàn. ní bá ti bẹ́ẹ̀ ní bá ti bẹ́ẹ̀ ọ̀la ọ̀la pẹ́lú pàtúntún ìtú ìrúnà ọ̀la fún wa báyìí wà ọdún ìgbàlá gẹ́gẹ́ ọdún àlẹ́ ti yẹ yẹ ọdún ìgbàlá mo ní ìdílé aláìsí yẹ ní ìgbà tí mo ń tà lọ́gbà náà gbọ́kọ̀ nígbà náà títí náà là gbọ́kọ̀ sí nígbà máa ń gbé wáyé wà lórí bí ẹbí mo ní ìgbà ọlọ́pàá dé mo nígbà tí a bẹ̀rẹ̀ ara lé yìí wọ́n fẹ́ dáhùn sílẹ̀ lọ́wọ́ wọ́n mọ̀ sí yàrá dábẹ́ sí ìṣòro fi gbé kéko mo ní èmi sọ pé àgbà ọ̀ wá nígbà tó sọ pé ìdí òjì àgbà lè lọ́wọ́ mo ní àgbà mo ní àgbà bí mo ní àgbà ọ̀rọ̀ kẹ́tẹ̀ ṣẹlẹ̀ tí o ti tẹ̀ sígbà yẹn ilé yàtọ̀ra fi lọ gbà náà náà bẹ̀rẹ̀ lọ lé yàtọ̀ àwọn òbí ọdún náà lè rán bá wọ́n burúkú àti òjò tí wọ́n jọ náà àwọn ẹ̀dá àmàrà bí eh, bí bí fifty thousand gbà yẹ lọ́wọ́ kó pẹ̀lẹ́ nígbà náà. àwọn tí wọ́n máa bá wa rẹ̀ ẹran yẹn ń dáwọ́ sẹ́dá àmàrà nílò lọ́wọ́ bá mi dé bàbá ẹran house lọ́dún yìí o ẹran house lọ́dún yìí ni o kéèyàn bá sàmì ni o tẹ̀lé tẹ̀lé máa yẹ ẹ̀sìn ìràyọ̀ kan ẹ̀ẹ́dẹ̀ra bíi mẹ́ta bàbá kan ìyá kan ẹ̀yin náà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ya ṣe níwọ̀n àlọ́dún yìí láti ọ̀gbọ́. Ẹ̀rọ náà mo wá dé mo ní ẹni náà ní ẹ̀rọ tí wọ́n lọ́dún yìí o. Ẹ máa wo alábàámá ọjà ìlú náà wá ti mọ́ lọ́jà fún wa bàtà yẹn. Bàbá dé Bóríjà ẹ bá ti dára wá ọ̀rọ̀ káwọn ìkà wá àwọn ìkà wá. Adé má tó kájà ló múra mẹ́tírísì ká máa kọ́ fún kẹtọ sábà nígbà tí yíyọ wá ti dábí lọ́dọ̀ sẹ́yìn a lè lè tú àwọn tí àwọn kò ní kọ́ láàpọ̀ ní o tàbí láyé láàpọ̀ sáàbù ẹ̀ máa wájà á mo o bí kì í ga ni o àbábọ̀ kàrà kò lè ti dáàbò èdè gbogbo àwọn ẹbí rẹ̀ gan dábẹ́ dábẹ́ rí ọ̀dọ̀ àwọn wà wà wẹ̀ díẹ̀ àbẹ́ ẹ̀dẹ́ bíi láàbù ẹ̀ ìdá máa rí pé lábàdá máa máa pé múkàdá máa sòkó káàkiri àdúgbò láti ọ̀yọ́ láti ọ̀yọ́ sòkó káàkiri kí á mú ṣe ìjọba máa jẹ̀ fún owó ti bẹ̀rẹ̀ fún ìjẹta o ti fún káàkiri o máa ní ẹ̀rọ àti ìrúta ẹ̀kọ́ àmú ilé orí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ lọ́ba ní ohun tí ní mọ̀ sòkó ẹgbẹ́ gbé gbogbo nǹkan lọ́wọ́ máa ń fún un ṣe láàrin láàbú ẹ̀ máa àtìlẹ́yìn ìbéèrè lẹ́ẹ̀bú ẹ̀ máa yìí òun náà lọ́wọ́ bọ́ọ̀lù rẹ̀ pé òun náà lọ́wọ́ bọ́ọ̀lù pé báyìí àbájú ẹ̀ náà mà ó wà lẹ́yìn náà àjá àjẹ́ láti gbogbo ẹ̀ mo ọ̀rọ̀ àmàbọ́lọ̀ ń dorí bára dúdú rẹ̀ mọ́. ibi tí nǹkan lọ ní ìsìn mọ̀tọ̀ ń gbẹ́nà bẹ́ẹ̀ nígbà mọ̀tọ̀ ń tí nǹkan lọ owó náà pè bí máa ń bá jẹ́ wá ń bà náà ọ ṣé nǹkan lè gbọ́dọ̀ nílò rí nígbà tí èdè màdíkà ẹ̀ tí ọ̀pọ̀ kékeré fún yà bí àdébàtí bàtí ní ilé fún mi ó sọ fún mi pípẹ́ tó máa ka iṣẹ́ business tó ń ṣe lọ́wọ́ ní ìṣe o òun àá play nǹkan ti ṣe play nǹkan ṣe ẹni ní àgbè ní í máa lọ́lọ́ fún ọmọ tó play ṣe òun náà kọ́kọ́ ara wọn ṣe òwò wọ́n máa ń rẹ́jẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa ń gbé báwo yà wọ́n rẹ̀ jẹ̀ wọ́n rà lọ́wọ́ yìí máa ń tà wọ́n ní wọ́n àá play nǹkan sí áfíríkà ní ṣé mo ṣẹlẹ̀ áfíríkà nítorí ọmọ náà gbogbo ọ̀tẹ̀ fún áfíríkà ní olóòfin ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ọ̀nà ọwọ́ á ní kí n wó ọtí á ọ̀tí wa.

wọ́n sọ lọ́nà fún ní kí ó tọ̀ọ̀bẹ́ kí ó tọ̀ọ̀bẹ́ tọ̀ọ̀bẹ́ kí ó tọ̀ọ̀bẹ́ kò gé lọ́tọ̀ọ̀bẹ́ rí ẹ̀ ó dáyé ni wọ́n àdá mí ìpè gbọ́dá mi lọ. ẹ máa ma lé tàbí ládàbí ẹ máa lé tàbí ládàbí lẹ́yìn bá dé sàn léyẹ kọ́pọ̀ ẹ̀ ẹ̀dá lọ́kàn òsì mẹ́ tí wọ́n ti mọ́ láti. Àwọn èsè pé kẹ́mà sọ pé iye báyìí ẹmú wá kájọ láti gbà ní ó tún mọ́dé débi yóò wà ń bẹ̀. A máa ṣẹlẹ̀ tí yóò lè kọ́ wá lẹ́kọ̀ọ́ ṣọ́wọ́ Nàìjíríà pé iṣẹ́ kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́mọ́ máa bọ̀ ọwọ́ àtàkì náà o kọ́mọ́ ọ̀nà tí ó bà á. Ọmọ tó lọ tó lọ bá wò ní sí ìpadà délé lónìí o kò sáà ọdún

ebi òní pa àfáà mi àrò ní ní àfáà mi àfáà mi ma bá ìgbádọ̀ àwọn òpópẹ́ lòmí ìyàn gbà wá lọ́lọ́wọ́ ńlá ọ̀rìn dada báyìí ọlọ́rin àníyàn rẹ̀ pé inú ẹ̀dùn fún táà ní jọ́nà ọfẹ́ ká máa rí lọ àmá sọ́bà yíò wà tí gbé nìsì náà wọ́n lẹ́ àbílọ́bà àdúgbọ́lá fún títí ó ń ṣiṣẹ́ ọlọ́run láàyè náà gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ẹni ọlọ́run gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tẹ̀sẹ̀ ọlọ́run láàyè má jáde padà sẹ́yìn. ọ̀rọ̀ àni ọlọ́run àti rẹ̀. àwọn àǹtọ́ mi sọ fún ẹ̀yìn apá gbére má bínú pé abẹ̀rẹ̀ ọdún ọyẹ kí àwọn ìyá máa jẹ ráìsì pé ẹ má bínú pé àwọn òṣèlú alánà wọ́n ní àkórẹ́sì márùn fún gbogbo ẹ̀sẹ̀ jẹ́ wúlà máa ń fi ẹ̀bà ní àdínú ìjẹ́ ọlọ́run ní iye àpò márùn ọlọ́run dúpẹ́ fún yóò kí àpò bẹ́ta wọ́n ti máa jẹ́ ti àwọn rọ́ ìzẹ́kúnmọ́ ọlọ́run àzọ́rùn yìí ọlọ́run wọn lọ rẹ̀ láyé ọlọ́run wọn bá ọ̀ yóò yẹ́ mi ìṣòwò ọ̀n ọkùnrin bá wá sí ilé ẹ̀kọ́ sí ọlọ́run ilé ẹ̀kọ́ ọlọ́run ilé ẹ̀kọ́ sí ọlọ́run láàárọ̀ àwọ̀dá ilé ìlànà. Bọ́lá ń jẹun ní àṣẹ